asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu a kí gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin lọ́mọdé àti ní àgbàlagbà pé amọ̀kú palẹ̀mọ́ ọdún iléyà ọlọ́mọjọ́ bá wa láyè kó bá wa láyè kó sì bá wa láyè tó dáa mo wá fẹ́ kọ oríṣi orin méjì kan tí ó máa jẹ́ wáàsí àti ẹ̀kọ́ ńlá fún ẹnìkọ̀ọ̀kan wa bí mo ṣe máa kọ ní wáàsí alálàyé tá a bá ń ṣe wáàsí ìta gbangba ọ̀kan nínú ẹ̀ ni mo fẹ́ kọ́kọ́ kọ yìí o bàbá alálẹ̀ àwò àánú ṣe mí ìyá onífẹ́fẹ́ rí tì àánú ṣe mí o ó dọ̀jọ́ léa ó lọ gbàwìn ẹran iléyà lọ tán o ẹlẹ́ran gbójú lé wọlé o ìwọ gbẹ̀kú lè sá lọ ta ló sọ fún ẹ wípé dandan níléyà o ta ló sọ fún ẹ wípé dandan níléyà o irun tó jẹ́ dandan ẹ kọ sílẹ̀ ẹ ò kí. àwẹ̀ tó jẹ́ dandan ẹ sílẹ̀ ẹ ò fún ẹ̀tọ́ kí kárí mi mọ́ pa ẹ́ o mo kìlọ̀ fún ẹ̀tọ́ kárí mi mọ́ pa ẹ́ o kíyàwó rẹ kó mọ̀ wọ̀gbó káwọn ọmọ rẹ kó mọ̀ pàṣán kíwọ náà o kó mọ̀ gbèsè náà o kó mọ̀ forí légbó. n orin kọ́ wa ni pé ẹran iléyà súnà sọ́jà súnà tùmọ̀ akàdátù súnà tó lágbára ìyẹn lábẹ́ limani stata ẹni tó bá lágbára rẹ̀ ẹni lówó tọ́ráàyè tó rojúráyè tó sì lè pa ẹran tí ò ní dín kankan lọ́wọ́ nu gbogbo bùkátà ọmọ rẹ̀ tí ò ní jẹ́ pé owó tí ó bá fi sanwó iléèwé oní ó fi sanwó ẹran lọ́sọ̀ràn yẹn fún ló jẹ́ mọ́ akádà fún sẹ́rí súnà yẹn bẹ́yìn ọba ti lágbára rẹ̀ wọ́n yà ṣe níwọ̀n bàbá bá ti lágbára mọ́ ni bọ́ọ̀ bá jẹ jánu ilé rẹ̀ Wayoba ní ilé ẹni láti jẹ èkúté onídodo gbogbo ń tọ́ abáríbi sọdún nulẹ̀ ìdùnnú ní bẹ nínú ọdún ọlọ́run ó dùn ẹnì kọ̀ọ̀kan wá nú o. ẹ lórí kejì ó ní mọ̀mọ́ fi sọ wípé abẹ́lẹ̀ yẹkẹ́yẹ ẹ̀ ó jìyà mọ́lé gbélégún ṣegúngún tirẹ̀ ni ó òun ṣòro o tirẹ̀ ni ó yọyẹ́ ọjọ́ kérésìmesì tirẹ̀ ni ó yọyẹ́ ó tún dọjọ́ léyà ó tún kẹwù kọrùn ó tún gbà yídì lọ ó dàgbà mọ́lé lọ́jọ́ tó o bá kú egungun ayọjú olóró àfirò kírísítẹ́nì ayọjú ó dá wàhálà sílẹ̀ fáwọn ọmọ rẹ ń ó sọ fún lèmọ́mù kó mọ́ sìnkú rẹ bó bá di ní kìyà ọmọ owó wọ̀nà lọ́rùn. orí yìí náà ó ti yé wọn náà àwọn kan bẹ tẹ́ pé ẹran iléyà yìí nìkan ni a fi ń ṣèbádà láyé tiwọn yóò wá owó yóò ra ẹran tó ju ti ìmáàmù lọ yóò ju ti làdáni lọ yóò ju ti gbogbo aládùúgbò lọ àmọ́ ẹ̀ nírí mọ́ṣáláṣí ẹ̀ nírí mi kankan níbi ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ kárí mi lásán ni ẹran tó pa kò ní nǹkan kan ṣe má compete pẹ̀lú wọn o ah, èmi tí mò ń kírun lójú méjèèjì kò á já sí pé ẹni tí ò kírun ni ẹran rẹ̀ wà tóbi ju tèmi lọ ìyẹn ò sínú Islam pàápàá jùlọ nílẹ̀ Yorùbá la ti ń fẹ́ gbogbo nǹkan lójú bẹ́ẹ̀ bá wà lamẹ́ríkà tẹ wà ní London tẹ wà ní Germany gbogbo àwọn ìlú òyìnbó bẹ́ẹ̀ wà mọ́kà ẹnìkan ọmọ enikan ẹnìkan ṣe tóbi tó torí wọn ní jẹ́ wálé ibi tẹ́ ẹ ti rà náà lẹ́ẹ̀ ti pa abatí gbogbo ẹ̀ ká máa fẹ́ràn ya fọ́tò o ká ẹran mi èsì ní tìdún ta ni ìwà ni ìwà àwọn tí ò lẹ́kọ̀ọ́ ni ẹ pẹ́ ẹran ni wọ́n wí ní ẹ máa fi ṣe competition ẹ gbogbo wọ̀nyí oníbẹ̀ nínú òfin ẹran ẹran tó wo kò wọlé yá ẹran tó bá ti fọ́ lójú kò wọlé yá mọ́ o ìwọ̀n bá wàásí tí mo ṣe fún yìí fún yín yìí òun náà ni mo fẹ́ yóò jẹ́ wàásí tí mo fẹ́ ṣe fún yín fún ọdún iléyà ọdún ayọ̀ ní gbogbo wa ó ṣe o salamu alaikum warahmatullahi wabarakatuh.